الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أظن سؤال السلام ورحمة الله وبركاته kọtọ kéèyàn bá obìnrin tí ṣe àìsà lọ́wọ́ kéèyàn bá sọ̀rọ̀ pé òun ọ̀fẹ́. kò bá jẹ́ pé àìsà pé wọ́n kọ́ lẹ́yìn tàbí àìsà pé ọkọ rẹ̀ sọ lẹ́yìn. yàtọ̀ sí pé kéèyàn bá sọ kéèyàn bá pa lówe láì kò sójú abẹ́ ń kù eléyìí ò burú tó a bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé fún wa nípa ètò tí ń bẹ fún ìyàwó téèyàn bá fẹ́ ètéèyàn gbọ́dọ̀ pé fún lábẹ́ òkè ọlọ́run ó ṣeé ṣe kọjá kóbìnrin téèyàn fẹ́ kọjá ọmọge tí ò sí lọ lé ọkọ̀ kan rí ó sì ṣeéṣe gómìnà yìí ọjà abilékọ tó ti lọ ilé ọkọ kárí tẹ́lẹ̀ bàbá àdàgbà bàbá àti kéré oníkálukú nínú àwọn méjèèjì ló ní òfin tọrọ máa bí ọkọ òṣìṣẹ́ máa bẹ lọ́dọ̀ wọn lákòókò gbàgbọ́ bá kọ́ wọlé. àbáni wàmẹ̀ nẹ́tẹ̀ àbíkran fẹ̀lẹ́hu àníyànpé màcìndáhà dábàcán lónà sáírì nìdáàdì. wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ ọmọgébìnrin ọmọge yìí kò àti ọmọ kékeré bàbá àti dàgbàlagbà wọlùbíkù tá a gbà lérò pẹ̀lú rẹ̀ ọ̀nà ni mẹ́nlá zálẹ̀ tẹ̀lé nígbà ibi bàtà ọ̀tì hà ọ̀nà lóbìnrin tó so yí pé ìbálẹ̀ rẹ̀ sì ń bẹ pẹ̀lú rẹ̀. látàrí pé kò sí ìlọlé ọkọ̀ kan rí ó ṣe é ṣe kọjá pé ìbálẹ̀ rẹ̀ ò sí pẹ̀lú rẹ̀ mọ́ kò sì sí ìlọlé ọkọ̀ kan rí ṣùgbọ́n tó ṣe pé sábàbí tó mú balẹ̀ kú kìí ṣe ìbálòpọ̀ lọ́yà látàrí bí nǹkan oṣù rẹ̀ ti ṣe wá ní rọrùn àbí látàrí ipe ìtẹ̀lẹ́tẹ̀lẹ́ wa bẹ́ẹ̀ kúbẹ̀ lọ́fà ìbálẹ̀ rẹ̀ yá. lẹ́yìn wọn pè wọn ní abka obìnrin tó jọ ọmọge tí ó ti lọ ilé ọkọ rí ni wọn pè ní bíkà. ẹnikẹ́ni tó bá fẹ́ obìnrin tó jẹ́ ọmọge báyìí ọmọge náà lè jẹ́ ọmọdé kékeré ó sì lè jẹ́ ọmọge tó ti dàgbà. èyí yòówó lè jẹ́ nínú àwọn méjèèjì tó bá sàtì sí ọmọge wàá ṣe ọjọ́ méje gbáko ní ọ̀dọ̀ ìyàwó yìí. ẹni tó fẹ́ ọba àjọ ọmọdé lò náà ọba àti dàgbàlagbà ìyàwó tó sáfẹ́ ó sáàdì ọmọge ọmọge yẹn náà jọ ọmọdé kékeré àgọ́dàgbàlagbà ọba àjọmìnira àbí ẹrú ọba àjọ mùsùlùmá ọba àjẹjẹ bàkàtà àríyá gbogbo ìyàwó tó bá fẹ́ tó bá jẹ́ ọmọge nínú àwọn obìnrin tí òfin ṣẹ̀rí àgbà kan pípọ̀ fẹ́rù wọn níyàwó wàá fi ọjọ́ méje gbáko lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó bá wọlé. láì láì kò ní fún ọ̀dọ́ ẹlòmíì tó yàtọ̀ sí nínú àwọn ìyàwó rẹ̀ fúnjọ́ méje wàá fi ọjọ́ méje lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sáwọn ìyàwó yòókù oníyàwó méjì mẹ́ta tó àdúgbò tó fẹ́lẹ́ kẹrin yìí òun sì jẹ́ ọmọge ní kíá tó bá ti wọlé ìjọ méje ló ṣe nílé díẹ̀ kó tó di wípé wàá wá padà lọ sọ́dọ̀ àwọn ìyàwó yòókù lọ máa pín ọjọ́ fún wọn pẹ̀lú tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé. ìjọ méje yìí òun ló ní kò túmọ̀ sí pé náà tó bá fún oníjọ́ méje wà á tún á fún ìyàwó kọ̀ọ̀kan lẹ́yìn tí ẹ̀ náà jọ méje méje rárá o ẹ̀ńtọ́ ẹ̀sẹ̀ sí tọ́jú ọmọge ó ní ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje díẹ̀ ni làwọn á ń pín oorun tó wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́tún láàárín àwọn ìyàwó yòókù àti tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé kí ọgbọ́n òfin ọlọ́run ọba yé ọ pàtàkì púpọ̀ púpọ̀ nínú àwọn obìnrin lọ́wọ́ àtúntò yìí pé àwọn òfin tó rọ̀ mẹ́sìn ọlọ́run ọ̀kan kanú òyòyé wọn wọ́n kàn máa kágídí hárí ni wọ́n máa da lérú wọ́n máa dùgbàlùgbà wọ́n máa fàwó lawó ló kọ́ ọ̀pọ̀ lábòsí lọ́pọ̀ àwọn abẹ́rẹ́ nǹkan mẹ́rin àkókò máa ń tó gbé jẹ fún ọwọlé ta jọ méje ló ti lọ́dọ̀ rẹ̀ tí ó ti wà wọ́n sẹ̀ ká òfin ọlọ́run láti tí ó ti jọ méje lọ́dọ̀ ìyàwó yìí ní tẹ̀lé ní tẹ̀lé pé ó ti jọ mẹ́ta ó tún sinmi gbọ́dọ̀ tí a jọ méje ní tẹ̀lé tẹ̀lé yàtọ̀ sáwọn ìyàwó rẹ̀ yókù nígbà tí ọjọ́ méje ìbá wá pé iná wa ṣẹ̀ṣẹ̀ padà wá sí ọ̀dọ̀ àwọn ìyàwó yòókù láti lọ máa pín oorun láàrin wọn àti èyí tó ṣẹ̀ṣẹ̀ dé yìí. tí ọjọ́ méje bá wá pé ó fẹ́ padà lọ síbi kọ́ máa pín oorun láàrin ìyàwó tuntun àtàwọn ìyàwó tó ti wà tẹ́lẹ̀ ètò dáa jù ọ̀nà ìdúkọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó tó pẹ́ jù lẹ́yìn ìjọ méjì rẹ̀ wọ́n yẹ pé ìyàwó tó pẹ́ jù ni wọ́n tó wá bẹ̀rẹ̀ ní ẹ̀yìn ọ̀kan gbàdúrà àkọ́kọ́ lẹ́yìn ìjọ kejì rẹ̀ lẹ́yìn rẹ̀ ètò pọ́wọ́lé lẹ́yìn rẹ̀ ètò pọ́wọ́lé kó tó wá kan ètò fẹ́gbẹ́ yìí. ilé ìjẹun ti ṣe jẹ́ mẹ́rin. وفي السيد ìwọ ni wọn gbé ìyàwó sí ẹfẹ òun jẹ abilékọ ó ti lọ ilé ọkọ rí tẹ́lẹ̀ ó tẹsẹ̀ tó wá lọ́kọ mí ìtòmí ní ìsìn ẹni tó fẹ́ ọfẹ́ lé àwọn ìyàwó tó ti nílé tẹ́lẹ̀. ثلاثة أيام إذا متى ilẹ̀ yóò ṣe lọ́dọ̀ àbílẹ̀kọ tiẹ̀. ìjọba kẹta iná yóò sì jẹ́ tẹ̀lé ń tẹ̀lé ìyàtọ̀ nu láàrin ọmọge àti àbílẹ̀kọ. nítorí wọ́n jẹ́ pé ọmọge la fẹ́ ìjọ méjì gbapò láti lọ́dọ̀ rẹ̀. tó bá sì jẹ́ pé àbílẹ̀kọ ni ìjọ mẹ́ta gbapò náà láti lọ́dọ̀ rẹ̀ kó tó di pa bẹ̀rẹ̀ sí ní pín àwọn kó tó di pa bẹ̀rẹ̀ sí ní pín oorun láàrin rẹ̀ àti àwọn ìyàwó yòókù. Táwa ni ẹni tó ní ẹ̀tọ́ ọjọ́ méje àbí ọjọ́ mẹ́ta yìí. Ṣé ọkọ lónìí ni àbí ìyàwó tá a fẹ́ fún lọ́jọ́ yìí? Ọ̀rọ̀ oríṣi méjì yìí ẹni àwọn olùmọ̀sọ. ọ̀rọ̀ àkọ́kọ́ wọ́n ní ìwọ ọkọ ni kó o ṣe ijọ́ méje lọ́dọ̀ ìyàwó tó ẹsẹ̀ fẹ́ tọ́jọ́ máa gé ọ̀rọ̀ kejì àbíjọ́ mẹ́ta lọ́dọ̀ ìyàwó tó ẹsẹ̀ fẹ́ tọ́jọ́ abilékọ ọ̀rọ̀ kejì wọ́n ní ẹ̀tọ́ obìnrin ni wọ́n ní ẹ̀tọ́ obìnrin ni kì í ṣe ti ọkùnrin. Sábà sọ pé ẹ̀tọ́ ọkùnrin ni tó bá wù ó lè ṣèjọ́ méje o tó bá sì wù ó lè má ṣèjọ́ méje síbẹ̀tọ̀ rẹ̀ tó bá kẹ̀tọ̀ ọkùnrin bá ní tó bá wù ó lè ṣèjọ́ méje tó bá sì wù ó lè má ṣèjọ́ méje téèyàn bá fi ọwọ́ ara rẹ̀ tó bá fi ta ẹ̀tọ́ rẹ̀ nù a kì í mú sí a kì í bá wí lórí ẹ̀ àìbẹ̀nu àtẹ́lù kí ló dé tí ẹ̀sọ́jọ́ méje gbáko kó tó di pẹ́ padà sọ́dọ̀ àwọn ìyàwó yín yòókù nígbà tó ti pọ̀ mọ́kì lẹ́fẹ́ ìjọ méjì ni mo ṣe ti tó ìjọ méjì ni mo ṣe ń bẹ̀ fóònù nìkan ó ti tó mi mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní pín oorun láàrin rẹ̀ àtàwọn yòókù láti jọ méjì lọ. ẹ̀tọ́ rẹ̀ olóṣùpọ̀ ara rẹ̀ dáwó wà lánàá. ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ẹlẹ́kejì sínú ẹ̀tọ́ obìnrin ni ọ̀tọ́ rárá sí ọkọ wípé kí ọkọ yìí wọ́n máa sùn ọ̀dọ̀ rẹ̀ ní ọjọ́ kan nínú àwọn ọjọ́ méjèèjì kọ́mọge àbí nínú àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta fábílẹ́kọ láì kò gbàyànjá lọ́dọ̀ ìyàwó yìí tàbá sọ pé ẹ̀tọ́ ìyàwó yìí kọ̀tọ́kọ́kọ́ ọmọ sún ọ̀dọ̀ rẹ̀ lọ́jọ́ méjèèjì yìí fọmọge ọlọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta fábílẹ́kọ láì kò gbàyànjá lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó rẹ̀tọ̀ rẹ̀. ọ̀rọ̀ oríṣi méjèèjì yìí wọn láìsẹ ọ̀rọ̀ kejì yẹn ló lágbára jù títí ẹ̀tọ́ ìyàwó ni kìí ṣe ẹ̀tọ́ ọkọ torí ọ̀rọ̀ anábẹ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nínú sahih Muslim sáànà bí sallallahu alaihi pé lẹ́lẹ́dẹ́kiri sábẹ̀rún wọlé tẹ̀yẹ́bí tẹ̀lẹ́ àtọ̀. Olú méjì ní sí ọmọge tá a tẹ̀tẹ̀ fẹ́ tá a kùn wọn ní lèlì bíkìrì láàmì yẹn láàmù ìrèké wọlé àtọ̀tọ̀ ọdún àdúgbò lónìí olónìí ọlọ́run ló fún un tó ìyàwó lọ́lẹ̀tọ́ yẹn kìí ṣẹ̀tọ́ tọkọ àmọ́ abilékọ òru mẹ́ta lónìí tàbá fẹsẹ̀ fẹ́ eléyìí túmọ̀ sí pé Islam tó ti fi fara mọ́ kọ́ tọ́mọge bẹ́ẹ̀ ni kò lòdì sí kọ́ fábílẹ́kọ̀ eléyìí tó bá wù ẹ́ nínú méjèèjì kò sí èyí tó fẹ́ tó burú bó tilẹ̀ jẹ́ pé a rí nínú súnà Ànábì sallallahu alaihi wasallam tí ti wá lójú kòkòrò. láti pé ká jẹ́ kí ìyàwó dáàbà fẹ́ kọjọ́ ọmọdé. Báà jẹ́ pé ìyàwó alákọ̀ọ́kọ́ kò bá jẹ́ lẹ́kejì kò bá jẹ́ lẹ́kẹta àbí lẹ́kẹrin tó bá jẹ́ ọmọge ó dára jù. Torí ọ̀rọ̀ Mùhàmmẹ́d sọ̀rọ̀ sallallahu àríwá rẹ̀ sẹ́lẹ̀ tó sọ fún Jabir bin Abdillah ìhàlẹ̀ bìkìrì tùdàcìbù ha. wọ́n ti bẹ̀rẹ̀ àríwọ̀. Léṣe tí ọ̀jọ̀ pọ̀ mọ̀gì lọ fẹ́ lọ́nà ọba ṣeré tó ń lọ́nà ọ̀pọ̀ ṣeré. Léṣe ìṣẹ́ni lójú kòkòrò. Ìjáde oṣù sọ ìṣe tó fà ní pé àwọn òbí òun wọ́n kú fún àwọn àbúrò sílẹ̀ náà ọmọbìnrin sáǹbùkátà ẹni tí ọmọ àtọ́jú wọn tí ọmọ àtúwọ́n tọ́nà òun wá ń fẹ́ obìnrin tó ní làákàyè tó lórí tìrìtì ẹ̀fọ́ tí ó fi máa bọ̀ mójútó wọn wọ́n mọ̀ jẹ́ pé ẹni tí ò sì lè dá sí ẹ̀ gbọ́ àtúntì wa abẹ́lómi ìfòtúmọ̀ bá ní gbọ́ tiẹ̀ ìdínú tó ń fẹ́ abilékọ bẹ̀rẹ̀ anábì òsì kà sọlọ́mọ àríwá sẹ́lẹ̀ sọlẹ́ ìtumọ̀ sí pé tó bá fẹ́ ọmọdé lọ́dàlù. Mọ́tò bá níbi pàtàkì kan tó mú ọfẹ́ abilékọ yàtọ̀ sọ́mọdé oṣù tó burú bẹ̀. Ìrúkẹ́rìkẹ́ náà Kùrán nígbà tó ń sọ fáwọn ìyàwó àná ànábìsọ̀lá àdìsẹ́lẹ̀ pé àdá rọ́pò owó ìtọ̀lọ́pọ̀ fúnna ẹ̀yìn òbẹ̀dẹ̀lẹ̀ wo àdìwádìí kọ́yọ̀ mẹ́kọ́lì. wọ́n dá fún wa lórí ṣiríṣiríṣirí pé mùsùlùmí á ti mùsùlùmí á ti ń kọ́ ní dáa ti ń سائحات سيبات أبي سائبات سائحات سيبات وأبكارا قل سيبات nínú àwọn obìnrin tí ó fi pààrọ̀ yín tó bá fi lè kọ̀ yín lẹ̀ nínú àwọn obìnrin tó lọ́wọ́ fún dípò sí yín nínú wa ni sẹ́yìí báyìí àwọn abilékọ obìnrin wọ́n alọ́kàárọ̀ àtàwọn ọmọge obìnrin. pẹ̀lú ìtumọ̀ sí pé kò sí ìtọ́ ọ̀fẹ́ tó burú ṣùgbọ́n Islam ṣe wá lójú kòkòrò kan fẹ́ ọmọge. lèmi àná nítorí àwọn àǹfààní tó pọ̀ mẹ́ nínú rẹ̀ lànà ìṣòwò àìsílẹ̀ àǹfà yẹn ọmọ bá ṣeré ọlọ́ọ̀mọ bá ṣeré. ẹlẹ́kejì ó ní pé ọmọge tí wọ́n fẹ́ wà lílẹ̀ yóò jẹ ọmọge yóò jẹ tó ṣe pé lórí tiẹ̀ ọmọ kankan nípa ọkùnrin súnmọ́ ọmọ kankan nípa àbálòpọ̀ láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n bá wá fẹ́ yẹ́sẹ̀ pé wọn náà lọ kọ́kọ́ mà yọ wá kọ ọkùn ó kun ojú rẹ̀ ọjọ́ lójú yọ mọ bàbàrà rẹ̀ yàtọ̀ sí kọjá kó ti lọ́ọ́lé ọkọ̀ kárí tí wọ́n ti lọ́ọ́lé ọkọ̀ kárí ó ṣeé ṣe wọ́n pè wọ́n tó fẹ́ ní ìsìn ọ̀dà bí ọkọ rẹ̀ ti tẹ́lẹ̀ níbi ká náwó bóyá wọn náwó jùlọ tó torí rẹ̀ fẹ́ràn rẹ̀ bóyá náwó tó tó torí rẹ̀ máa kórìíra rẹ̀ o sì lè má dàbí rẹ̀ níbi làákàyè nínú kọjá pé wọn ní làákàyè jùlọ kó ti torí rẹ̀ fẹ́ràn rẹ̀ àbí kó ti torí rẹ̀ kórìíra rẹ̀ ìrọ̀lẹ́ fẹ́ràn rẹ̀ tẹ̀lẹ́tẹ̀ láàka ìfẹ́ ju tó ń sìn lọ pé yẹ ẹ́ sírò ọkùnrin tó ń fẹ́ ni. àbí kó sì torí kó níláàka ẹ̀ ju ọkùnrin ti tẹ́lẹ̀ lọ kó kórìíra rẹ pé ó mọ̀ fẹ́ fẹ́ àwọn tí wọ́n bá ti gbàgbọ́n ti dì báyìí àwọn àbọ̀ ló ń fẹ́. tòwá lọ ṣẹlẹ̀. tòbá kẹ́nà tó bá jẹ́ pé ọba làákà ìfẹ́ ọba tó tiẹ̀ ó lè máa wọ pé jẹjẹrẹ ló wọn afẹ́ báyìí àdáwọ̀ olú èwo yìí kọ́ bákan náà o lè jẹ́ ike wọ̀ lágbára àti bóbìnrin lò bí ọkọ rẹ̀ ta lákọ̀ọ́kọ́ yóò máa di pé ọmọ bá lò yóò máa kò sí yóò máa pé tọ tọkùn ìdílé léyìí àti kárí àti dígẹrẹ wò tó o sì mọ̀ pé ọkùnrin ní ọdún tó bá ti ń sọ bẹ́ẹ̀ fún ọ ọdún àti lọ́kàn tiẹ̀ ọ̀nà àti lè dànù lọ́mọ wa àbí kò sì jẹ́ pé ó ti lé kọjá ọkùnrin alákọ̀ọ́kọ́ kó ti torí rẹ̀ fẹ́ràn rẹ̀ àbí kó ti torí rẹ̀ kórìíra rẹ̀ kọ́ fẹ́ pa ọ́. torí ẹ̀ àdéhùn ẹ̀sẹ̀ fẹ́ ẹ̀sẹ̀ tó ọlọ́kùnkọ́ fẹ́ ẹlòmíràn fẹ́ rí síwájú tiẹ̀ àrùn ọmọ. lẹ́yìn náà obìnrin tó gbé nìkan ọ̀fẹ́ síwájú tiẹ̀ ẹ̀kọ́ tó ọba kọ ìlànà tó ọba fi lélẹ̀ fún ilé ọmọ àtọ̀. yàtọ̀ sẹ́nìkan tó gbé símbọ̀ láti fi kan bóyá ìwà aláìlórí lọ́wọ́ ìwà aláìlẹ́kọ̀ọ́ iná ló wú bẹ́ẹ̀ sáfi lé dànù. yẹ́n mú ayáwòrán ara rẹ̀ kẹ́bi ẹni tó dáa kẹ́bi ẹni rí kẹ́bi múmìnà nítorí kó lè bá àrọ́kọ nígbà tó bá àrọ́kọ tó bá yọ ìwà tá a wí báyìí lọ́ba pọ̀ kàgbákò. fúnàbí ẹnìkan ni wọ́n á mú kó lé ọkọ ọkọ rẹ̀ wá ní à tètè bá mú lọ pé òun nìkan lẹ́ẹ̀mú lọ ní ẹ́fíwá rẹ̀ lẹ̀ àbí tó ń tiwà lẹ́ẹ̀mú lọ ọ̀nà tó ń tiwà náà ni kò burú kárí ibi tí ó fi gbé. eléyìí túmọ̀ sí wípé experience tó gbóná ń bẹ nínú kéèyàn fẹ́ abilékọ àmì èèyàn lè mú sàǹgbà mi o ẹgbẹ́ ìjọkọ fẹ́yìn nìka obìnrin dáa torí ẹ̀ Islam kò sí ìjọ ọ̀fẹ́ tó tó tó sí Islam lójú. ṣùgbọ́n yíkí màá ti ń bẹ̀rù pé jọ́ méjì ló ṣe lọ́dọ̀ ẹni tí ọjà abilé asọ́jẹ́ ọmọge tí ó ti lọ́kọ kárí tẹ́lẹ̀ yàtọ̀ sẹ́ni tó ti lọ́kọ rí tó ti jọ mẹ́ta lọ́dọ̀ rẹ̀ ọ̀hàn. èyí pé eléyìí kọ̀ mọ́kùnrin rí tẹ́lẹ̀ tó bá ń gbé ọjọ́ mẹ́ta péré ní sẹ̀rí àbáníkò ṣe lọ́dọ̀ rẹ̀ kó tó tún padà wá sọ́dọ̀ rẹ̀ tó bá gbé àwọn mẹ́rin lọ bá ní pẹ̀lú òun olókùn ọdún ti jẹ́ mẹ́rin á rí pé ọkàn ìyàwó yẹn yóò máa dàrú ọkàn rẹ̀ yóò gbọgbẹ́ wípé o ò wà lọ́dọ̀ òun fún ìgbà tó tó òun kó tó di kó àwọn míì eléyìí tó lè mú kílẹ̀ ọmọ ẹ̀dàrú kọ́ntínìọ̀ tẹ́jọ́ rẹ̀ òsì ní bẹ́rù rẹ̀ ní Islam sọ pé jọ méje gbáko eléyìí tí o túmọ̀ sí pé jọ ẹ̀yin náà máa ń tọ́wọ́ àwọn ènìyàn máa ṣe jọ méje Islam ọ̀tán torchlight síbẹ̀ kékeré ní ṣẹlẹ̀ jọ méje ṣùgbọ́n ìyàwó tí ó ti lọ́ọ́ lé ọkọ̀ kan rí kí ni bàbàrà kí ni tuntun òròpó yé náà fi sọ péjọ mẹ́ta torí péjọ mẹ́ta yẹn fẹsẹ̀ fífojú rẹ̀ mára ó fi jẹ́ ìpẹ́tọ̀ ẹ̀tì dé síbi tẹ́ ń lọ náà nù ẹ̀fọ́ àbọ̀ ẹ̀kú rìn péjọ mẹ́ta yàtọ̀ sọ́mọdé tí ìbá wá béèrè pé ọmọge ni mo fẹ́ ní ìsìtì níyàwó kan síwájú ẹ̀ abilékọ ni mo fẹ́ ní ìsìtì níyàwó kan síwájú ẹ̀ lóṣù ìrọ̀jọ́ méje jọ́ mẹ́ta yìí náà ti tún bẹ ẹni tí ọ̀fẹ́ nìkan wájú àbí ń ṣe ni sẹ̀rí àsọkéjọ́ méje jọ́ mẹ́ta sẹ́ni tó bá bẹ́ nìkan wájú yàtọ̀ sẹ́ni tí ọ̀bẹ nìkan wájú rárá o anábì sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n sọ pé lil bikri salatun وللذكر سبع وللسيد ثلاث wọn wé ni wọn là ike gbogbo ọmọgídá abáfẹ ìjọ méje díẹ̀ gbogbo abilékọ ẹ̀wẹ̀ ìjọ mẹ́ta ń tiẹ̀ wọn sọ pé bàbá bá ìyáálé wájú yàtọ̀ sí tí ọba fẹ́ nìkan lé tẹ́lẹ̀ wọn sọ ó túmọ̀ sí pé àtẹ̀yítọ́ báyà ń lé àti etí ọba yẹn lé ìdájọ́ wọn náà lànà bí sọ̀rọ̀ máa lè wà ní sẹ́nà nípa ẹ̀. pé wọn á ní tẹni tí ọba yẹn lé tẹ́lẹ̀ ìjọ méje kó wọn fi lélẹ̀ fún ni tẹ́lẹ̀ ìjọ mẹ́ta kó wọn fi yàrá lẹ̀ fún ni kálá ìwọ́n tó wà gbàgbé ìta sọ sáájú nìsín pípẹ́ ẹ̀tọ́ ọkọ ni àbẹ́tọ̀ ìyàwó ẹ̀tọ́ ìyàwó ni eléyìí túmọ̀ sí pé tó bá ṣe fẹ́yàwó tí ó sì síyàwó kan lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ìyàwó tó dé yẹn ẹ̀tọ́ rẹ̀ ní kó o dé ọ̀dọ̀ rẹ̀ fúnjọ́ méje. ètò túmọ̀ sí pé onídàáwò kan wájú àbò ní iṣẹ́ kan tí wọ́n gbé fún ọ tó gbọ́dọ̀ parí tó lásìkò ọdún láwà ó sì ṣe tẹ́lọ̀. ọlọ́run ràn lọ jọ méje gbáko ẹ̀tọ́ ìyàwó ni ẹ̀yin sì mọ ìgbà tí òru bẹ̀rẹ̀ bóòrùn bá ti wọ̀ bóòrùn bá ti wọ̀ tó bá ti wọlé káàkiri kí ìṣá ẹ̀ kí mọ́tò èkó kí ìṣá ẹ̀ àmọ́ tó bá ti wọlé lóòrùn wọ̀ ilé náà ló ti máa lọ mọ́ síláṣí ó tún darí ilé tó bá tún ti darí lé wọn á ti pẹ́ ìṣá ìwà tó lọ kí ìṣá ìwà tó darí lé lọ́ba tilẹ̀kùn fúnjọ́ méje ẹ ṣiṣẹ́ ti ń bẹ wọ́n ti ní ọgbà gbogbo kí máa dókun kálé à ó ti gbà báyìí torí pé ẹ̀tọ́ obìnrin yẹn ni. lẹ́yìn ijọ́ méje ijọ́ mẹ́ta kò sí àwọn omi lọ́dọ̀ rẹ̀ àwọn olùmọ̀ wa sọ yìí pé ẹ máa bá àwọn àyàwó yín wá orogún lẹ̀ kórogún tó dé. nítorí pé òní ò dín wàhálà kù nígbà tó orogún bá dé. orígbà ṣiṣẹ́ tí àwọn ọkùnrin máa ń ṣe àwọn náà ló máa ń dá wàhálà lẹ̀ lọ́jọ́ iwájú. ẹ sì fi tí ò sí ẹ sì fi bà àyàwó yín jẹ́ ẹ àwọn sí. òun á ní fẹ́ rí mọ̀rẹ́ ní kejì mọ̀rẹ́ ní kẹta mọ̀rẹ́ ní kẹrin torí kó jọjúmọ́ ayé yìí báyìí mọ̀ ní pé àwọn kan lọ kúkú ń gbé sá ibẹ̀ náà lọ́ọ́ máa sùn. pẹ̀lú oṣù lọ́sàn pẹ̀lú oṣù lálẹ́ pẹ̀lú oṣù lọ́sàn pẹ̀lú oṣù lálẹ́ wà á kó o bá dilẹ̀ lọ́sàn ni ẹ o wà á la àwọn ọkùnrin máa gba ìbísẹ̀ lọ lọ́sàn. tọ́ ẹnì pé olùmí kò sí ti bẹ́ẹ̀ ó ti fi bẹ́ẹ̀ bàjẹ́ iṣẹ́ tí orogún bá wọlé ilé yẹn agbóná díẹ̀ èyí ọmọ òwò pé ń bolé léyìí wá gbà wá táwọn ti ń sẹ̀mí àwọn jẹ́jẹ́jẹ́jẹ́ lórí ikú kan ọwọ́ afẹ́ sọ ìbànújẹ́ fẹ́ sọ fẹ́ dàpẹ̀ sínú rẹ̀ ti bá wọn. bóòlù tó wájú lórí ikú ọmọ rẹ yìí ìkọ́ sọkọ rẹ rí lọ́mọ rẹ ló fi fẹ́ olórí ikú ọlọ́mọdé ọ̀wọ́lé wa àmọ́ àwọn obìnrin àti wọn bá ti ní interest nínú olórí ibú náà ni. tòdí àbọ̀ ìgbà tó pé ìwọ́n ti fi kọ́ pé ojoojúmọ́ ẹ̀bẹ̀ náà ló sùn nísìnyí ọ̀rọ̀ àti pé ìyàwó àmàjọ pín ọkọ nù fa. ìwé làwọn olùmọ̀ àṣọ ìpín nígbà tó pé ayé ìyàwó mẹ́rin lọ́lọ́run bá pọ̀ pọ̀ jọ́ da fẹ́ni tó bá ní ìyàwó ẹ̀yọ̀ kan náà ní láàrin ijọ́ mẹ́rin kó o sùn ọ̀dọ̀ rẹ̀ ijọ́ kan. ẹnìkan á gbẹjọ́ mẹ́ta yòókù ńkọ́ kí ló wọ́n máa fi ṣe kí ló ń ṣe tẹ́lẹ̀ kó tó fẹ́yàwó. oníkàlùkù mójútó sẹ́rẹ̀ ni ibi tó o ti fẹ́ dé lọ́sàn-án bí wọ́n bá délé lálẹ́ ọmọ ronú bó ṣe fún kò mọ́ lọ́la. máa ro eléyìí láàjọ pọ̀ mọ̀ tí ń kẹ́kọ̀ọ́ ní gbogbo àwọn ìwé rẹ̀ síwájú kọ́ bẹ̀rẹ̀ síkà gbogbo àwọn tí wọ́n síwájú kọ́ bẹ̀rẹ̀ sí mọ̀láṣẹ́rà. pẹ̀lẹ́ yìí ọjọ́ péjọ mẹ́ta ọwà lẹ́ni tí mójútó lọ síwájú gbèsè ayé ẹ̀ jọ kẹrin ó sàn dọ̀ ìyàwó. so that na the time tí àwọn kejì bá wọlé jọ méjì tún ṣẹ́kù láàrin jọ méjì oníjọ méjì àwọn náà níjọ méjì ìjọ kọ̀ọ̀kan tí àwọn kẹta bá wọlé sọ ìwọ oníjọ́ kan àwọn oníjọ́ mẹ́ta títí tí wọ́n pé mẹ́rin ó rí pálá àti ọ̀pọ̀ nílé èmi sínú pé ọlọ́kàn jálù lójijì ní àwọn àdìyí pé ẹ̀wò òye àná tuntun bí o ó ti lọ ibìkan ní ó ti mọ̀ pé ẹ̀ẹ̀kan náà ní láàrin ọjọ́ mẹ́rin sẹ́ni tó bá lè ṣe ni òtúrúkọ́ pọ̀lọpọ̀ ọkùnrin àti rí wọ́n tú nígbà tí wọ́n fẹ́ yà wò pọ̀ lẹ́ni wọ́n gbogbo ní wọ́n ti faradà tí wọ́n mú mára wọ́n tó fẹ́yàwó wọ́n di ẹni tó fìdí rẹ́mi lẹ́yìn ìgbà tí wọ́n fẹ́yàwó. kọ́lá tí ìyàwó bá fi lè ha máa kókò ní sùn ọ̀dọ̀ òun ẹlòmíràn máa bẹ̀bẹ̀ ni tí èsì rẹ̀ ọmọ gbọ̀n lẹ́nu lẹ̀kùn tó dàpọ̀ torí tọ́lọ̀ subhanallah táwọn ọkùnrin wa nù tó ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ jẹ́ ọkùnrin tó dúró gírí. ilé ìjọba òṣìṣẹ́ jẹ́ mẹ́rin. lẹ́yìn rẹ̀ àfààní wàlẹ́ yójúmọ́ ọ̀bẹ́yìn náà ọ̀kùtẹ́yìn mi mílíkìlì yẹmí ní bílwọ́pẹ́. wọ́n ní tí èèyàn bá akọ́kọ́ mọ̀ ṣáájú wípé ọlọ́wọ́ bá ṣe lé wọ̀ ọ́ ká fẹ́ ọmọ ìyá méjì ìyá kan náà lọ́jọ́ bí wọn lóbìnrin àgbọ̀dọ̀ fẹ́ wọn papọ̀ bí ní ti kọ́kọ́ fẹ́ ìyàwó rẹ̀ káwọn fámìlì ìyàwó wa rí i pé inú àwọn tí ń fọmọ lọ́kọ àwọn tí ń fọmọ lọ́kọ fẹnitọ́ lawọ́ tó dáa bí ìgbẹ́rí gbogbo gbà tá a máa gbé nǹkan ránṣẹ́ náà ni wọ́n á ní sọ tó o bá tó bá tún máa fá búrò rẹ̀ àwòdò bí lẹ́ kọ́tọ́ lábẹ́ òfin ọlọ káfẹ́ ìpín káfá búrò àwòdò bí lẹ́ kọ́dà gan anábì sallallahu alaihi wasallam naha an an yajma'a ar-rajulu bayna al-mar'ati wa 'ammatiha aw khalatiha àkùránì ọ̀tọ́ kàtẹ́lẹ̀ yẹn eléyẹn ń pè ní hukmun asẹsẹsọ sọnà nínú àwọn àdájọ tẹgbẹ sọnà ló mú wá sí òsínú àkùránì tí a gbọ́dọ̀ fẹ́ obìnrin kátó wá fẹ́ àbúrò abẹgbọn bàbá rẹ̀ pẹ̀lú ẹ̀ òfìfẹ́ àwọn èsì ọwọ́ atúnra àbúrò bàbá rẹ̀ ní ilé wò yìí àwọn òdòdó ọ gbọ́dọ̀ fẹ́ ẹ gbọ́dọ̀ pa àwọn pọ̀ fẹlẹ kan náà àbí tí àwọn Yorùbá tó bá kọ ọ lẹ tó wá fábúrò bàbá rẹ̀ abẹgbọn bàbá rẹ̀ bákan náà àbúrò àdẹ́gbọ̀n ìyá rẹ̀ ẹ gbọ́dọ̀ pa wọn pọ̀ fẹ́ lákòókò kan náà wàhálà ni ó dà. tọ́ ọlọ́run sọ pé wà á ṣe jù náà wò bẹ́ẹ̀ lọ sọ̀tẹ́ yìí ìlà àmàkọ̀ tẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ ọmọ ìyá méjì papọ̀. ìgbẹ́ lọ fẹ́ gbọ́n àtàbúrò ọ̀tọ̀. bákan náà bàbá àti ìyá lọ́dọ̀ pa wọn pọ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀ bàbá lásán ló fi ẹ̀sọ́ pa ọ́ pọ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ wọn papọ̀ haram ni nínú òfin ọlọ́ torí ẹ ẹlẹ́nu jẹ́ ti fífẹ́ àwọn ẹrú wa ń kọ́ ìyẹn lọ sọ́jà tí wọ́n ti ń tẹ ẹrú torí akọ́mọkùnrin wa tí jihad máa ń bẹ tí jihad bá dín àwọn ẹni tí wọ́n mú lẹ́rù gun irun lẹ́yìn tí wọ́n ti pín wọn fún àwọn jagunjagun gẹ́gẹ́ bí èrè ogun ẹni tó bá fẹ́ lọ ta tiẹ̀ torí pé owó ni wọ́n àwọn ẹrú owó ni wọ́n wọ́n pè wọ́n lówó nítorí pé a máa ń tà wọ́n a máa ń rà wọ́n. a lè fi wọ́n fún èèyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn ibi tí wọ́n ti sùn wọ́n lówó nù wọ́n wá lọ tà wọ́n lọ́jà tí wọ́n bá débẹ̀ wọ́n lọ wù tó bá wù ọ́ rà wọ́n tọpin wọn wọ́n tobìnrin wọn wọ́n tọmọdé wọn wọ́n tàgbà wọn. tí ẹ bá fẹ́ lù wọ́n gẹ́gẹ́ bí ọdẹ mẹgáàdì ọ̀nà wò wọ́n lọ́jà gẹ́gẹ́ bí èèyàn ti máa lọ wo ewúrẹ́ tí wọ́n wá àgùntàn tí wọ́n wo màálù wúra fún mi yẹn ó fi yá ẹ̀ lè fi àgbà dáadáa yóò lè sùn pé sáà fẹ́ kó ṣe ó tún kọ́ sí láyàwó títí àyà yẹn gún ní abẹ́rẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ tí wọ́n bá fẹ́ rà bọ́ máa fọ́ pa nídìí pé ìyá ẹ̀ fẹ́ràn bẹ́ẹ̀ àbí òsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tẹnu fún àwọn tẹ́lẹ̀ náà tó sọ wọ́n dẹrú òun náà ní àjùzùn hukmi yaqumu bil insan sababu al-kufr. ìta ìgbàgbọ́ sọ́nà ńlọ́pàá ni wọ́n ti jẹ́rú tàbí mú wọn lẹ́rù. sílẹ̀ ìbáyé wa wọ́n wàá wo owó pé yẹ sílẹ̀ fi hàn gbàdáadáa yóò lè ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe. olùkọ́ kọ́ wípé wọ́n náà ń kọ́ ọkọ̀wé torí pé ẹ fẹ́ lò bá kọ̀wé yìí. ó lè jẹ́ pé ẹgbẹ́ lò pé kọ́ máa mú lé wọ́n máa ń gbá bọ́ọ̀lù àgbẹ̀ dúró lójú òpó yun ọ̀yá ẹ máa gbá sí kálukọ́ máa gbá sí lọ́ba páàlì ló tó rà bẹ́ẹ̀ náà làwọn obìnrin àkàràmọ̀kùnmọ̀lá àwọn ẹrúgbìn tó máa kó wọn sọ́jà wọ́n lè jẹ́ pé obìnrin tó ga dáadáa tó sì sanra lọ ó wò sọ́ìsì rẹ ọ̀rà ó sì lè jẹ́ pé ẹni tó tínrín ìwọ̀n wá tó sì gbẹ owó tó ẹ̀sìn rẹ ọ̀rà ó lè jẹ́ pé ètò pupa ló wù ọ́ owó tó ẹ̀sìn rẹ wàá rà ó lè jẹ́ ètò dúdú ló wù ẹ̀ wàá wò tó rẹ wàá rà ọwọ́ ara ẹ̀gbọ́n tó rà gbúrò ọwọ́ apò wọn délé haram ni lórí rẹ o ọmọ abẹ́kẹ́ ní wọn lò pọ̀. وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف عموم الآية تدل على المنع من الجمع بينهما نكاحا أو ملكا آية يقول سيسة تكبر أصفى سيويتي وبعد ذلك سيسة وبعد ذلك كبالي ولوري إسلام وفا ومن تفعل تقولون لكم òfin ọlọ́run ọba nìyẹn. báwo wá ní ti ẹni tí wọ́n fi ìyàwó fún wọ́n fẹ̀gbọ́n fún ẹ̀gbọ́n wa máa burú sọ́dọ̀ bàbá wa sọ máa yàwó bọ́kọ tí wọ́n ń rọ́lú ẹ̀gbọ́n ní rọ́lá burú gbàtẹ́gbọ́n ọba ti sílé àwọn olùdílé ẹ̀ ló ń ẹnu kí bàjẹ́ yẹn ó ti ó ti gba yìí kan báyìí rẹ̀ ló ti jẹ́ pé ọ̀dọ̀ wọ àwọn obìnrin pé kí wọ́n ṣe làákàyè tó ń bá ń lọlé ọkọ ìwọ nìkan lọlé ọkọ o ọmọ ìyàwó àbúrò mi kìíní kan wọ́n máa gbélé yín ọmọ ìyàwó kìíní. níta àwọn bàbá rẹ̀ tí wọ́n ìtọ́jú rẹ̀ tún lè lọ sáyé rẹ̀ ọlọ́run ọkọ̀ níbi wọ́n wọn ẹ má mú ọmọ ọlọ́mọ lọ bọ́kùnrin ọlọ́kùnrin o tí wọ́n wá di pé yóò wó tuntun jọ kan ẹ̀sìn ọ̀pọ̀ obìnrin yorùbá wò ní gbélé ọmọ fòká ni wọ́n ti fò lọ́jà ti fò lọ́ ọlọ́rin ti fò lọ́ èkó ọba arábúrò rẹ mú. ẹ bá di pé ẹ̀gbọ́n lóyún fún àbúrò náà lóyún fún àtìrí wá tú ọ wá ní ẹ sá máa bú mi pé mo gọ̀ ẹ máa bú mi kálá ìdá ni mi fẹ́ ọ̀ràn wèrè mọ́ ọ̀ràn wèrè. bí a ń gbà tẹ́gbọ̀n rẹ̀ náà wá lọ láti jọ́ mẹ́rin tó arò ó sì ti kún àwọn òbí náà gbọ́dọ̀ gẹ́gẹ́ bí bọ́kẹ́ẹ̀tì tí wọ́n pa mi sí ọ̀daràn. torí ẹ̀ nínú àwọn fámìlì tẹ́ bá rí sọ́fẹ́ máa ṣerú àwọn kan ẹ̀ máa kọ̀ fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ kéésì táwọn èèyàn máa béèrè wàláì ọkàn yóò ti fẹ́ jàǹgbà. ẹgbẹ́ ìyàwó òun ti sọ rálẹ̀ pé àbúrò òun ti lọ́kọ̀ wọ́n wá pé kí náà fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ pé kí ni. tó sì ní máa pé nǹkan ti lọ rẹpẹtẹ. kọ́lẹ̀ àtọ́wọ́n sọ̀kan tí àbúrò ìyàwó ti bí máa bí méjì fọ́kọ kíyàwó tó mọ̀ àwọn rò bọ́lá tàbí mọ́sí ń ta ni ọ̀mọ̀ pé ọkọ náà ní ní rọ́ọ̀lù. àbọ̀ wọn ni gbogbo ẹsẹ̀ ń ṣẹlẹ̀ síyàwó ní mà àníyàwó ìfìdí málé náwọn Yorùbá àbí wọn máa fìdí málé ìfìdí málé nígbà tí ń dá lọ́wọ́ tí ń dá lẹ́sẹ̀ ìgbé lọ́wọ́ ìgbé lẹ́sẹ̀ wọ́n wàá jókòó wọ́n wàá jókòó tẹ́tẹ́rẹ́ bá fi tọ́kọ bá fún mi òwúrọ̀. ẹni tí ọba ti gba kádàrà irú wọn kodoro wọn máa gbà nígbà tó bá wá kodoro tó kodoro jálẹ̀ yóò máa wá pé kápẹ́ ẹgbà mí tani kọ́ gbọ́ pé kí ni kí lọ́sọ̀ ìwọ́n tó ọgbọ́n pàtó ọ̀gbọ̀n torí pé ńgbà tábúrò rẹ ti ń bọ́kọ rẹ fọṣọ àbúrò rẹ ń gúnyán fọkọ àbúrò rẹ ń rúkà fọkọ ìtọ́sẹ́kù náà ti ní fi ọkọ ọmọ ògbó ìtọ́sẹ́kù náà wọ́n máa di fún yà ohun ọ̀gbọ́n. torí ẹ̀ ọ̀dọ̀ wọ̀ wá o ìsìláàmù ni kọ̀tọ́ kọ́ rẹ̀ gbọ́n kọ́ ràbúrò kọ́ ọmọ wa báwọn méjèèjì lò pọ̀ ó lè rẹ̀ gbọ́n ó lè ràbúrò kìí ṣe nítorí bí báwọn lò pọ̀ bóyá nítorí pé ọmọ bọ̀ fọ́sọ bóyá nítorí pé ọmọ bọ̀ gbálẹ̀ bóyá nítorí pé ọmọ bọ̀ domi soko bóyá nítorí bóyá nítorí bóyá nítorí wọlọ́mọ ó sì lè ra àwọn méjèèjì pẹ̀lú ẹ̀mí pọ̀kan lọ́mọ bá lò èkejì ò ní bá lò ó sì wọ́nà tó fi dínà kọ́ ọmọ bá èkejì náà lò láéláé. àmọ́ tó bá wù ọ́ láti bá ìkejì náà lò ó ti ń bá kan lò ọwọ́ abẹ́ bẹ́kejì náà lò kẹ́lẹ́ ṣe mà pọ́ mi èèyàn ọmọ èèyàn pàápàá àwọn ọkùnrin tójú bá ti ṣe wàǹkókó wàǹkókó tí ọba jẹ́ pé ọlọ́wọ́ bá bá bá pẹ̀tù sí ọba rọ̀ lọ́kàn pé ṣe é ní kíní ọ̀tọ̀ ni òun sílẹ̀ kan ọ̀tọ̀rọ̀ àforíjì. Débò ló ní wọ́n subhanallah gẹ́gẹ́ bí ẹni tí ìyàwó rẹ̀ ń sẹ̀kú oṣù ni. Àbóbí máa lé tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ibi kọ́ bá obìnrin tí ń ṣe nǹkan oṣù lò pọ̀ tí wọ́n á di kórìí rẹ̀ rọra hóṣẹ́ tí wọ́n ń fẹ́ láti súnmọ́ obìnrin a ọ̀pọ̀lọpọ̀ ọdún wọn máa rọ́ọ̀lù wọn wọ́n rọ́ọ̀lù tó ti pé ń ṣe nǹkan oṣù tí wọ́n ti wá rọ́ọ̀lù tí wọ́n máa fóònù pẹ́ dákun tí wọ́n bá ń ṣe báyìí báyìí báyìí kí ni ìtara rẹ̀ pé àwọn olùmọ̀sọ bá àwọn kan tó sọ báyìí. tẹ́tẹ́ oṣù náà nu yẹn ni pé tó bá ti gbà mí pé àkóso tí ó yí nǹkan dára nu. sọ̀rọ̀ kí ni wọ́n á ti fi kún báwọn ẹ̀rọ ọba díẹ̀. kò ní sọ pé òwò pé kẹ́ni náà ẹ ti yé kó tí ó yí nǹkan dára ni á olùgbọ́ ọlọ́run ẹ̀rù ti ń bà wá fún un ẹ̀rọ ọba díẹ̀. torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ètò lẹ́rú méjì ó súnmọ́ ó jẹ́ pé àwọn obìnrin náà ètò tiwọn náà pọ̀ kó náà rí i pé eléyìí náà sáni ọ̀gá máa ń fa gbogbo gbà àwọn sá máa ń fa gbogbo gbà kó náà tètè sáfi kọ́ bó náà lò àwọn obìnrin lẹ́ ọlọ́run tẹ́lẹ̀ wọ tẹ́lẹ̀ wọ báwo kó ló sọ àtìlẹ́yìn lẹ́tọ̀ọ́ torí ẹ̀ wọ́n ní tó bá wù láti fẹ́ni kejì lò yóò ṣe abẹ́ alákọ̀ọ́kọ́ léèwọ̀ fúnra ara rẹ̀ látàrí pé kọ́tà ìmà bíbẹ́ yẹn nínú kọ́tà tó bá ti ta alákọ̀ọ́kọ́ yẹn kọ́ máa lọ lọ́rẹ̀ ọ̀kan ló kù lọ́dọ̀ rẹ nísìn lẹ́yìn ìgbà tí ọba ti ọba ti ṣe ìsìnbọ̀rọ̀ yóò ṣe nǹkan oṣù tí wọ́n ti ṣe nǹkan oṣù tá a rí i pé àpòbí rẹ̀ má kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó lè tà á tọ́ba ti tà á yóò sì tà ní kíákíá ẹni tí ó tà kókó rẹ̀ kalẹ̀ lẹ́ẹ̀kan náà fẹ́ẹ̀ kójú rẹ̀ ti wà lára èkejì ẹni tí ó bá ra alákọ̀ọ́kọ́ yẹn kókó rẹ̀ kalẹ̀ lẹ́ẹ̀kan náà ó sì jẹ́ ẹni tó ṣe pé tó bá rà á kò ní lágbára àti padà lọ gba padà lọ́dọ̀ rẹ̀ ìyẹn ni pé kọ́mọ̀jẹ̀ pọ̀ ọmọ rẹ̀ ni ó tà fún torí tó bá tà fún ọmọ rẹ̀ ó ṣe é ṣe kọ́ padà lọ bọ́mọ wípé níta aláàtà fún àtàmọ́ tó kọjá pé ará àtà lọ́ra tó bá yẹ pé ará àtà lọ́ba rà eléyìí ó ṣe eléyìí ó sì ràn lọ́wọ́ láti rí pé nígbà tó ti ta ó ti ta nù kóbìnrin yẹn máa lọ lọ́rẹ̀. àwọn obìnrin tá a bẹ ṣe ń àbí kọ́kọ́ àkọọ́lẹ̀ pé kóbìnrin yẹn rárá rẹ̀ padà wọ́n kọ̀wé pé yọ rárá rẹ̀ padà pé obìnrin yóò tó bá ti lè san fifty thousand naira o ti ra òmìnira rẹ mi máa lọ. torí pé obìnrin tó bá ti lè kọ̀wé bẹ́ẹ̀ o ti sọ́ra rẹ̀ kúrò lọ́dọ̀ olówó rẹ̀ mu olówó ò sì lè bá a lò mọ́ kò sì lẹ́tọ̀ọ́ sí kọ́kọ́ owó rẹ̀ mọ́ torí pé owó náà ni ọmọ ti jọ tí o fi san owó rà padà. أو بعتق ناجز أو مؤجل bákan náà ó sì tún lè ó lè ṣe ẹni àkọ́kọ́ léèwọ̀ fúnra ara rẹ̀ látàrí kọ́kọ́kọ́ ẹ̀rú kúrò lọ́rùn rẹ̀ pé ìwọ ó ti dòmìnira ẹ̀rọ gómìnira ẹjọ́ bá ti lómìnira ọ̀kàn lè máa rọ́ọ̀lù rọ́ọ̀lù pé kí ni péyàwó rẹ̀ tó ó lè fún lómìnira rẹ̀ fún alọ́ tiẹ̀ ó lè fún lómìnira kíákíá àti pé lẹ́yìn mẹ́ta ó dòmìnira. àbí ntọ́jọ́ bẹ́ẹ̀ وشبهه مما يحرم به àbí ntọ́jọ́ bẹ́ẹ̀ nínú nǹkan tó lè mú kí abẹ́ rẹ̀ kó dé wọ̀ gẹ́gẹ́ bí kí gún yàn kó mọ́bìnrin yẹn kó gun ẹnìkan àmọ́ bí gún yàn tá a fẹ́ gbowó lórí ẹ̀ ẹ̀bùn. E tá a fẹ́ gbowó lórí ẹ̀. torí pé oríṣi méjì ni nǹkan tó máa ń gbóyàn wọ́n lè gbóyàn lábùnijálẹ̀ tá a fẹ́ gbowó lórí ẹ̀ wọ́n sì lè gbóyàn ní nǹkan ní gbígbóyàn pé màá gbowó lórí ẹ̀. eléyàn ni wọ́n ń pè ní hibatu tawa ẹ̀bùn pé ọ̀sán mi lẹ́sàn-án rẹ̀ tó bá yẹ pé ẹ̀bùn wọn san lẹ́sàn-án rẹ̀ ni obìnrin ò ní dé ìwọ̀ fún títí tí wọ́n san lẹ́sàn-án ẹ̀bùn yìí irú rẹ̀ làwọn Yorùbá máa ń ṣe yẹn tí wọ́n máa ń ṣàjọyọ̀ ẹ̀rí pé gbogbo tí wọ́n ń bùn yín wọn ò bùn yín pin wọ́n bùn yín ni bí ìgbà tí wọ́n fi rajà pẹ́ sanwó ẹ̀ tòǹtòrí ẹ̀ ẹ̀dọ́ bá fún ọ lọ́ndrẹ́d náírà ọ̀nà ẹ̀fọ́ ti pé ó kéré jù wá san padà ó sì ṣe é ṣe kó bíèrè kó ti san one twenty àbọ̀ndrẹ́d wọn fún ẹ òtìrà aṣọ ọmọ wa aṣọ ọmọ two fifty ẹ̀rí bá ẹ̀jẹ̀rì ń tó eléyìí ni wọ́n pè ní hibatus tawa ó bún yéé ṣe pẹ̀lú ẹ̀mí pé ọ̀bẹ ti gbà kankan oògùn pẹ̀lú ẹ̀mí tí wọn náà fẹ́ẹ́ fi gba nǹkan míì tó bá yẹ pé olú bẹ́ẹ̀ lọ́ba bun èèyàn lóbìnrin yẹn obìnrin yẹn ò ní í sì dèwọ̀ fún títí tí wọ́n fi sàn náà lẹ́sàn rẹ̀ ìtọ́jú àti náà ni pé gbogbo ẹjọ́ wa bun yẹn nìkan ó bun yẹn nìkan kó ti pẹ̀yìndà èsì pé wà abara mú orí jẹ láti ṣe tá a ti fún ọ ní jáfún kí ni fún wa rí ẹ sọ pé ká fún yín ní kan olùkọ́ ẹ sọ pé ká fún yín ní kankan bọ́n tí wọ́n fẹ́ ti sọ pé lóyìn bẹ́ẹ̀ ni ni àwa náà bá ti máa tiraka ká máa dábàá fún yín pẹ̀lẹ́ ni wọ́n pè ní ìbọn tẹ̀sán wà. lẹ́yìn eléyìí àfáwọn afẹ́bẹ̀rẹ̀ sí ní sàlàyé nǹkan ni náà ní àwọn òfin àtìdájọ́ tọrọ máa níní ìbálòpọ̀ pẹ̀lú ẹrú yìí ẹni tó jẹ́ ẹrú àwọn òfin àti ìdájọ́ kan rọ̀ mọ́ jẹ́sẹ̀ bá ti bá ẹrú lò pọ̀ ṣé tí ìyá rẹ̀ náà tá a bá tún ń rí mú lẹ́rú àbá ara lọ́jà tá a tún lè báyà náà lò tó gbogbo rú àwọn nǹkan wọ̀nyẹn làbá fẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pa rẹ̀ ibi tá a dúró sí ìlú lónìí ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ nípa kó fún wa ní ẹ̀bùn àti gbọ́ àgbọ́yé ẹ̀sìn wáyé wọ́n ràn wá lọ́wọ́ lórí àti máa fi tá a máa ń gbọ́ yé sí wa o ó ti láwùjáre kó má ti fẹ́ nípa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت sí ọlọ́bẹ̀ wò. Téèyàn bá. Ìbéèrè ṣe ẹni tí ń sọ ara tí èsè mùsùlùmí wò òtítọ́ gómìnà ìmọ̀ àná lọ sọ̀rọ̀ máa lè sọ́lẹ̀ láti tẹ̀lé lákọ́ọ́lẹ̀ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n gbàtà bá bẹ̀rù wọn wò á jọ bẹ nínú iṣẹ́ dájẹ́ fún pé ká pè é lọ síbi ẹ̀sìn Islam kí ẹ bá nàbí sọ̀rọ̀ máa lè sọ́lẹ̀ tó ṣe. ọmọ ìyàwó ní kan sáré. àlẹ́bí sọlá àìsílẹ̀ wà bẹ̀ wò ó wá sọ fún yín pé kó sọ la ilaha illallah ọmọ yẹn á tún wá wojú bàbá rẹ̀ fífẹ́ fọwọ́ sí so bàbá wa sọ fún pé ọfẹ́ abẹ́lùkọ́sẹ̀ bọ́ọ̀lù sánàbí lẹ́nu bẹ́ẹ̀ lọ́mọ yìí sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah anabi wa ni alhamdulillahi alladhi. àǹkọ́dàhù òbí nínú náà gbogbo ẹ̀yìn tó lọ́wọ́ bá ní ọba tó fi mí tó fi mí kólà níbi àti wọná àwọn gbólóòtú wí yẹn ó ti sábà ti kéèyàn wà lẹ́nu torí rẹ̀ alìlọ́bí aláàárẹ̀ wò kápẹ́ sẹ́sìn kà bí rẹ̀ lẹ́ẹ̀kejì oníbèrè ní tó máa ń fara kó jà ń káwọ̀ ṣe eléyìí ṣé nǹkan lásán ni bó túmọ̀ sí pé ogun ogun bò ń jà aláwọn àlẹ́ nínú àwọn Yorùbá tẹ̀ máa ń sọ yẹn àwọn ọmọ ibi tó ti wá tó wọ́n máa ń sọ gbogbo agbogbo ayé àwọn ayé àwọn ogun àwọn títí ní ogun kìíní ogun tó ń pè lógun ni kí wọ́n máa yàn ba kí bọ́ǹbù wọn máa sọ kálẹ̀ ẹ̀ẹ́dọ̀ ogun kìíní kan alákòlà hàlù tó o kẹ́ẹ́ sógun wọn náà má pé kẹsà ká ọ̀dọ̀ ayọ̀ sọ́dà bí bọ́ǹbù ilé ìjọba ti jẹ. Ìwà mi tó wá gbé tó túmọ̀ sí káwọn èèyàn kan lé paarẹ́ wọn fẹ́ ba tiẹ̀ jẹ́ ni. Ìlú Yorùbá tẹ̀lé pọ́ọ̀nù. Wọ́n tó ogun kan ogun onílé ọkàn. Ṣé nígbà tí kàkà wọ̀ yí ọ lọ́rùn tó yí ọ lọ́wọ́ tó yí ọ lẹ́sẹ̀? Tó túmọ̀ sí káwọn kan lọ́ fẹ́ ba tiẹ̀ jẹ́. Ṣé wọ́n ń sàkí ọ ni? Ṣé wọ́n fẹ́ gbárísìkì rẹ ni? Ṣé lé yẹn ó ń bẹ nínú apapọ̀ yọ̀rọ̀? gbígba ohun asán lásán gbọ́ eléyìí tó ṣe gbé ìbọ́lọ́wọ́n bá dúró ní pàápàá gbígba dúró lọ́lọ́wọ́n fi máa ba gbogbo orú àwọn kan yẹn jẹ́. àdìsọ́kàn rẹ̀ ọmọ kú lọ́kàn rẹ̀ ọ̀pọ̀lọ́ngbọ́ lódodo. ìjàmbá wọ̀ ó yí ọ lọ́wọ́ òní wọ́n ti bá rìsìkì rẹ̀ ó sì ń jẹun dojúmọ́ bá. òní wọ́n dínà mọ́ òun wọ́sọ so eléyìí ìgbàgbọ́ àwọn kùfà ìgbàgbọ́ àwọn mùsùlùkùn ìgbàgbọ́ àwọn ẹlẹ́bọ ìgbàgbọ́ àwọn kèfèrí lélẹ́yìn mùsùlùmí làwa àwọn òrí lákọọ́lẹ̀ ibi kan pé tí àká ọba yí ọ lọ́wọ́ arúgbìtì rẹ̀ wọ́n gbà ẹgbà lẹ́yìn kí lè yan ọmọ àwọn aláǹtakùn kò síbẹ̀ síbẹ̀ lé aláǹtakùn ó ní tòun bá kọjá bẹ́ẹ̀ ń gbàgbà jàǹkáwó ti yí ọ lọ ìpòkòrò kò sí kankan ọ ọlọ́run ọba ẹlẹ́dàá mi lè ní bá dúró tòtí sí nǹkan kan tí ó sọ lójú àtúnṣe àwọn òbí dáa ẹni tí wọ́n gba rìbìkì rẹ̀ wọ́n ò ní bì lẹ́nu tó jẹ́. ìlú ìlú pé ṣé àgbẹ̀fẹ́ tí kò tí ì wọlé ọkọ̀ àmọ́ ìbádẹ́ rẹ̀ ti lọ látàrí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ náà ní ọmọdé tí ẹ̀ máa tẹ̀lé bẹ́ẹ̀ni ọmọge lòun náà torí pé ẹni tó ẹgbẹ́ zina ẹni ìgbálẹ̀ rẹ̀ fi lọ tó bá ṣe zina lẹ́yìn zina yìí ẹgbà náà ni ọmọ jẹ kò sí lọlé ọkọ o ó ṣe zina àkọ́kọ́ ọjà gbà kò tún sì lọ́lé ọkọ tó ṣe zì náà lẹ́ẹ̀kejì ẹgbẹ́ náà ni ó ti jẹ́ torí pé bíkírà náà tún ni bíkírà náà ni ó tún máa bẹ ìyẹn pé zì náà ti ṣe láàyò kìtàṣà bò bíhì lẹ́sàn ṣíṣe zì náà pọ̀ tó obìnrin dé mà sánà tí ó lẹ́tọ̀ọ́ sí ká sọ lókùpa torí ẹ̀ tí wàá gbóbìnrin tí ọkùnrin fẹ́ ọba jẹni tó ti ṣe zinari bíkúrú ló náà ọmọge ló náà ọkàn jẹ pé ntí o mú bẹ ọkọ dáa ni òpó yẹ <laughs> àmọ́ ọmọge ní ọgbàjọ méje sí ẹ tòbí ẹnìkan mi fi ń béèrè ó ní obìnrin méjì ló ń wá àti táì fífẹ́ àwòrí o wọ́n ń ṣe istikhara táwọn méjèèjì ọ̀kan nínú àwọn méjèèjì kò ṣe zinari èkejì ó ti ṣe zinari ọ̀fẹ́nu ara rẹ̀ jẹ́wọ́ fún un ó tún wá sojú abẹ́ ń kó pé òun ti túbọ̀ òun sì ní padà díẹ̀ mọ́ wọ́n ṣe istikhara èyí tó ti ṣe zinari lọ́kùnrin sáńpàm lọ́kùnrin sáńpàm ẹ̀jọ̀ sáà ìwé ni kò mú mú inú méjèèjì àtọ́ wọ́n lọ mara rẹ àmọ́ tó bá pé mara lọ bá wá èdè òṣèṣì náà rí lọ ẹ̀pọ̀ ọ̀fẹ́ o ẹ bọ ọkàn ọ̀fẹ́ ọkàn rẹ ẹ̀rù ń bà wá kó má yẹ kọkàn rẹ ọ̀gbádùn ọ̀gbà ni ó tẹ̀ sí wa ìtọ́ bá wọ̀ ni èdè mara lọ́wọ́ wọ́n ti conclude kó tó máa wá mara ẹ̀ màtó ti máa pé lẹ́yìn ló wù ọ́ wọ́n lọ màtá là sọ pé ẹni tó bá lọ jẹ́ pé ìyàwó tó ń fẹ́ ó lè lẹ́nu ǹjọ́ mọ̀ ọ̀dà láì ṣẹ̀ṣẹ̀ fi dàrẹ́ fún tó mọ̀ ọ̀dà. kọ́nà àwọn kò fọ́ àwọn gan tọ́jú zina àwọn gan wọn ìfẹ́ mú mùkúmù bá ìgbé obìnrin táwọn fẹ́ ti ṣe zina rí á nǹkan àbùkù ńlá ni lọ́dọ̀ ìwọ̀n náà ká tó wá pé ìwọ̀n mùsùlùmí lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ wọn ò kọ̀ láṣẹ kẹfìdálì láti fẹ́ni tó ti ṣe zìnà nítorí pé ojú làwọn máa wò ojú ni wọn máa wò pé àwọn ah, obìnrin àwọn ah, obìnrin ni ìrọ̀ lásán ẹ̀yìn ọmọ ìhàbí tó bẹ bá kọ́kọ́ tọ̀ ọ́ kò sí yàtọ̀ pọ̀lọpọ̀ yẹ èyíkọ́ rẹ̀ lò ní ojú kòkòrò náà ló mú ọmọ ìfẹ́ yà wò ní dúdú ló ń fẹ́ kó ní ọ ní máa dáa gbọ́ ní gíga ní gbọ́ yóò ní àbúkúrú ah, ti dáa jùlọ gbọ́ yóò ní sísanra ni gbọ́ yóò ní títínrín ni bí ó ti kú kalẹ̀. kì í ṣe pé torí pé ojú kòkòrò níjẹ́ orí kan mú sí èkó wọ́n máa ń lágbàdo ti fẹ́ yà ó pàkùrún ah, lọ́kọ̀dá wòlíì wẹ̀. Hmm, tẹ̀tẹ̀fẹ́ kan ojú ló kó bí gbogbo náà dáradá tó ń bá ká yẹn. eléyìí túmọ̀ sí wípé ojú tí wọ́n á gbé lẹ́ẹ̀mọ̀ wò àwọn ìyàwó tó wà lé á lè wọn dànù ẹsẹ láti bọ́ títí lẹ́sìn máa wọ pé ah mo mọ̀ sí mistake kan eh, mistake wọn pé ìyàwó tí wọ́n fẹ́ lé I don't know why <laughs> why ṣe òun náà dáadáa rí sọ́n sanra rẹ ṣe tó lè jẹ́ oṣù jẹ́ mẹ́rin hmm. so ó túmọ̀ sí pé ẹni tó sì ṣe zinari kẹmọ sọ ọkùnrin tó fẹ́ fẹ́ ó lè tètè rí ọkùnrin mú ju ẹni tó ṣe zinari lọ àbí òye wa yóò ní àwọn tactics kan tó fi lè rí ọmú létí ò ti ṣe zina yìí lọ tóńgé tó ti ṣe zina yẹn ìtìjú tó ti dànù nínú ìtìjú rẹ̀ yóò yóò tún pariwo náà lókun. ní pali pali ńlá ni o ti ti pali kékèké o ti pali fíríjì <laughs> torí ń dẹ́rù ti ṣe zina yóò ti yóò ti pọ̀nà kan yá ata burúkú wọ́n lè láwọn ọ̀rọ̀ kan bí wọ́n máa sọ pé ìlú ti máa owó tẹ ẹ̀rọ ah, àwọn ó máa láì ọmọ kìíní ta lọ́ wá máa dá ló ń ta lọ́ máa dẹ̀ yóò náà máa láì ọ̀dájú gbogbo wọn yìí ọ̀há ní ẹnìkan máa láì. eléyìí túmọ̀ sí wípé mọ́tara rẹ jẹ́ àtiwọ́ àtiwọ́ àtiwọ́ àtiwọ́ nígbà tí ẹ máa ń sẹ́ta tẹ̀ ń sọ̀rọ̀ afẹ́ tó ti ṣe zìnnárí náà dàbùkú lẹ́gbàá dábì náà ní fún kò sófin ọlọ́run tí wọ́n ń lò dépò bá máa sọ lóko àti wá àti wá àti wá àti wọ́ má tẹ bá selective tẹ̀sọ̀kẹ́ tí òṣèlú sinari lẹ́fẹ́fẹ́ dínú ti pé àbí òní dínkù yóò ti kú pé lágbájá àkọ́mọ rọ́pọ̀ wọ́n mọ̀ ní wọ́n ti gbà bálé rẹ̀ ní ìdìnnà ní òdì káwọn ọkùnrin ọkọ̀ nù sí tí ẹ bá rí ọ̀gá ọ̀gbà. lẹ́yìn náà ó léwu ẹni tó fẹ́ fẹ́ ti ṣe zìnà inú rẹ̀ tó ń dùn kó náà lọ́ọ̀fẹ́ tó bá wọlé tó bá ṣe zìnà náà ó ní kò kúkú sí wọn ò gbèdì rẹ̀ lọ kí ló burú bẹ̀. ànábì sọ láti sí náà sì fi hàn wá irú àwọn bẹ́ẹ̀ irú àwọn bẹ́ẹ̀ wọn ní wà lìjẹ́nà torí dayó láì sọ̀rọ̀ lìjẹ́nà. wọ́n ní sani dayó wọ́n ní mo rọ ọ́fì ahìlẹ́hìn dínà wọ́n tẹ̀ kẹ̀kẹ́ àlẹ́ nítorí wọ́n lọ wọlé ajẹ́wó òun fẹ́ lọ ṣe zìnnà àti same time tí ń wọlé níyàwó jáde nílé òkú wọ́n rí ẹ̀ fura pé ni ìyá alágbájá mà ní lọ wípé ah, wọ́n kúkú jáde ẹ̀ lọ àwọn òbí dẹ́ ẹ̀rọ kẹlẹ́ yìí kẹ́lì ajá nìyẹn wọ́n dà sẹ́lẹ̀ wọ́n yín nà wọlé mẹ́tìrún wéèrè wéèrè kí ẹ̀ tún lé lẹ́yìn náà ẹ̀rọ kọ́nà sì náà bá wá sí ẹ̀. أعوذ بالله رجل بالله Bẹ́ẹ̀ni ọ̀gá ilé ìṣe nígbà tí wọ́n gbà sọ́lá wọ́n ti wọ́n jẹ́ ọmọ tó yẹ́kù ní ìgbà ìrọ̀lẹ́. Àwọn àdéhùn tó máa alhamdulilayi tó wá nípa tó pamá agbàgbọ́ ẹrọsẹ wa àdìmọ owó ìdílé sàlẹ kù ìbáná lọ́jọ́ gbẹ̀dẹ̀ àrùkè àrùn ká tó wọ náà ọlọ́mọta àlọ́mọ náà ó ti jọ́ gbẹ̀dẹ̀ àrùkè àrùn ká tó wọ àlùjẹ́nà ọlọ́mọta àlọ́mọ àlùjẹ́nà wọ́n ti pa lórí ìtura àwọn kan nù náà ìtura àwọn kan nù àlùjáná bẹ́ẹ̀ ni bó ti rí wọn nù láì fẹ́ kẹ́kẹ́ dàdé. ẹlẹ́dínlá nínú nàbí lọ́wọ́ yìí bẹ́ẹ̀ lọ́nà ọ̀rọ̀ yà ọgbà gbòdòdò wọ́n ní ìgbàgbọ́ ti tọ́ pamọ́. ànábìrin wọn lódodo tẹ̀lé yóò ti ṣẹlẹ̀ tí wàá jọ́gbìn dàgbé àmọ́ pé àwọn tó rí náà nínú náà ni wọ́n wà tòṣùgbọ́n lọ́wọ́ bá ti fi wọ́n hàn lẹ́yìn tó bá àtẹ́lẹ̀ tó wá tó tó jọ gbẹ̀dẹ̀ àwòkẹ́yà kò takura wọn. nítorí pé ta ló fi hàn ọlọ́ wọn á gbẹ̀yàn ló fi hàn ni á pe àbà àbà olórí bẹ́ẹ̀ nà. bí ẹlẹ́ ṣe rí i pé ànábì òsì fẹ́ àìsà tọ́lọ̀ ti fi hàn ànábì pé ìyàwó rẹ̀ ọ̀fẹ́ àbí ọ̀fẹ́ ọ̀fẹ́ tó gbogbo ló àwọn sọ̀rọ̀ سؤال الجمع سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب